Good morning, everyone. I'm so sorry. Um, I'm so sorry I didn't give any warning before going before calling you out this morning. But this message is really not for this how do I even articulate this without stepping on any toes and without being rude to anybody? A caro, gbogbo ilé. Ọ̀rọ̀ Yorùbá ni mo fẹ́ sọ. Ọ̀rọ̀ Yorùbá nation yìí. Ọ̀rọ̀ ọ̀rọ̀ Sunday Igboho ọ̀rọ̀ ìgbésẹ̀ tí kábíyèsí Ọọ̀ni of Ife kábíyèsí Ọ̀jájàtù ọba Adéyẹyè Ògúnwùsì kọmitì tán tán gbé kalẹ̀ ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí mo fẹ́ sọ tèmi. So mo fẹ́ sọ tèmi mo fẹ́ sọ torí lánàá èmi àtẹ̀gbọ́n mi kan sọ̀rọ̀ mo ń bọ̀ ẹ jẹ́ kí n pè wọ́n sí i èmi àtẹ̀gbọ́n mi kan sọ̀rọ̀ àdẹ̀ àdẹ̀wò list àwọn èèyàn tó wà lórí kọmitì yìí kí n tó bẹ̀rẹ̀ conversation yìí so that mi ní waste time eventually tí fídíò yìí tó bá dé ọ̀dọ̀ Ọọ̀ni Ọ̀fìfẹ̀ wọ́n á lè tètè rí mẹ́sẹ̀gì mi ìyókù máa fi máa bẹ́yìn èèyàn mi sọ̀rọ̀ but message mi ni pé adúpẹ́ o ìpè ẹ step in lórí ọ̀rọ̀ Sunday Igboho adúpẹ́ pé ẹ inaugurate committee adúpẹ́ pé ẹ inaugurate committee adúpẹ́ pé stepping. step in adúpẹ́. ṣùgbọ́n àyà mi ń já. I'm not speaking for the people. I'm speaking from my own my own mind. I am ń já. I am tó dẹ̀ ń já ni pé you have a relationship with the presidency, which is not a bad thing. It's not a bad thing to be connected to the top. It's not a bad thing to have friends in power. I have friends in power. I know people at the top. So it's not a, I'm not faulting you for that. I'm not faulting you to be close to the president or to have relationship with them. It's needed for mediation. Sunday wípé ẹ gbé àwọn èèyàn kalẹ̀ I have the list of àwọn èèyàn tẹ́ gbé kalẹ̀ guys if you permit me let me just quickly read it and let me raise my concern let me raise my concern. <sighs> I will share, please, you can share this video if you think it makes any sense to you. You can share with people who can, who can reason alongside with me. Sherry, fear me ni concern me, lórí or Sunday Igboho at àti àjọ tó They are reputable Yoruba people. Àwọn tó kó síbẹ̀, yes ọmọ ọkọ Yorùbá ni wọ́n yes but ṣé kò ní sí conflict of interest àbí a serving police officer àti retired police officer àti a sitting senator lóòótọ́ kò possible kàn máa nífẹ̀ẹ́ Yorùbá ní ọkàn wọn ṣùgbọ́n ṣé pápẹ́ ò sí lọ́wọ́ wọn ṣé wọ́n máa lè jà fún wa àwọn èèyàn tí mo bọ̀wọ̀ fún gan wà láàrin wọn ṣùgbọ́n ẹ̀bẹ̀ ni mo fẹ́ bẹ̀ yín o mo respect orí adé o mi ò disrespect yín ṣùgbọ́n ẹ fi tọ́lọ́run ṣe ẹ wo àwọn èèyàn tó ti kú ẹ má fi wá negotiate o ẹ má fi wá negotiate. married at least of àwọn èèyàn tí mo ń bọ̀ ẹjọ́ àwọn tó wà ń bẹ̀ àwọn tí mo mọ̀ personally wà ń bẹ̀ àwọn tí mo mọ̀ personally wọ́n wà níbẹ̀ tí mo dẹ̀ mọ̀ pọ́n ní integrity ṣùgbọ́n torí pé bíbélì sọ pé ìbùkún ni fún onílàjà torí ọmọ ọlọ́run la ó máa pè é. ẹ má wà lájà o ipe ipe not dúró because these people will do everything everything possible to get back the power in 2023. This is their pattern. They will humiliate us, they will kill us, they will suppress us, they will oppress us. tó bá di àsìkò tó fẹ́ gba páà padà wá dọ̀bálẹ̀ tó bá ní láti dọ̀bálẹ̀ wá bẹ̀ wá wọ́n dẹ̀ mọ̀ pé àwọn ọmọ Yorùbá nílẹ̀ mí ìdáríjì ẹ má gbàbọ̀dè fún wa ẹ̀yin tó kó jọ kò wá bẹ̀ yìí ni mo forí adé bẹ̀ yìí ẹ má gbàbọ̀dè fún wa o ẹ má gbàbọ̀dè because ibi tí mo rí sí kíní yìí ń lọ wọ́n á negotiate pé kíjọba kó fi Sunday Igboho lẹ̀ inú wa máa rọ̀ nǹkan tí mo rò ní o mi ò sí nínú wọn mi ò mọ̀ mi ò sí nínú mind wọn like I said assumption ni mo ò ń bà mí lẹ́rù mo dẹ̀ fi kò yẹ kí n sọ jáde ipe wọ́n á bá wa gba Sunday Igboho lẹ̀ which is what we are clamouring for kan kan filẹ̀ kan ṣe wọn wá ní pé kó lọ jókòó jẹ́ àbí kó máa lọ sílùú tó ń lọ kó lọ dákẹ́ jẹ́ kó má sọ̀rọ̀ lórí Yorùbá nation fine but ṣé a safe I don't know wọ́n wá padà sọ fún àwa tó kù pé kí ni bí yín nínú ìwọ Yorùbá ìwọ Ìgbò ìwọ Middle Belt wọ́n wá àwọn àjọ yìí tó gbé kalẹ̀ yìí ẹ má fi wá ẹ má padà wá negotiate pé mi sọ pé kẹ má make peace don't get me wrong peace is good bíbélì ni pé ìbùkún ló fún onílàjà ọmọ ọlọ́run la máa máa pè ah Jesus Christ hold on ẹ jọ. <sighs> ẹ̀yin onímọ̀ ẹ bá mi share fídíò yìí ẹ̀yin onímọ̀ ẹ jẹ́ ká deliberate thank you Lizdos thank you ẹ mọ̀ pé kò bá báyọ̀ lẹ́rù kò sọ́gbọ́n ẹ̀ I look at my country ẹ wo bá ṣe dà ẹ wo Yorùbá people ẹ ẹ má bínú pé mo kàn pé omi jábọ́ lójú mi ẹ jọ ẹ ignore ẹ wo wá ẹ wo bá ṣe dà àwa tá à ń gbà wọ́n lálejò àwa tá à ń daṣọ ro wọn ọmọ aláṣọ wa wá da lákìsà ọmọ ilé ìran wa wá ń jẹ gbogbo èmi ò ní pé kọ́ máa mediate i need there i need mediation i need kan yanjú ẹ ṣùgbọ́n yíyanjú tó máa yanjú ẹ wá bá wa stand as a court tó fẹ́ arrange divorce ni o mo wo fídíò Ọ̀túnba Délé Mọ̀mọ́dún láàárọ̀ yìí omi dẹ àwọn náà tiẹ̀ trigger emotion yìí nínú mi nígbà tó ń analyse téèyàn bá téèyàn ò bá fẹ́ ṣe mọ́ which is something I've always preached pé ọ̀rọ̀ Nàìjíríà àti Yorùbá ó dàbí marriage ni tó bá work tí ò bá work mọ̀ kọjá kó ní kálukú at the point of irreconcilable differences by you, ẹ never gbọ́ kí pariwo ogun ẹ never gbọ́ kí pariwo pé we dey go àṣemọ́ but this time around we need to go. ẹni <sighs> sọ̀rọ̀ ẹ wo list tó ń gbé kalẹ̀ ẹ wo àwọn èèyàn yẹn àwọn èèyàn tá a máa respect ní àwùjọ ni àwọn ẹni àpọ́nlé ni. Àwọn, ṣùgbọ́n kọ́ má kọ́ má jẹ́ kí omi kó tiẹ̀ ìwọ ìgbín wa lẹ́nu kọ́ èmi o i'm not accusing them i'm begging them because mi ò lè sùn tílẹ̀ fi mọ́ mo ń wo bí tí scenarios i'm playing the scenarios in my head i'm watching Osibadele Momodu's um, video this morning i broke down pé ah. I want us to go through ẹ̀ rí ta ló máa sọ pé òun ò understand téèyàn bá ń sàsálà fún ẹ̀mí ẹ̀ gbogbo bí sí délé mọ̀mọ́dún gbogbo bí sí Sunday Igboho rìn lẹ́yìn tí délé mọ̀mọ́dún ti rìn bẹ̀ kọjá èmi mọ̀gbà tó wọ́n London wàsíù gan sọ pé àtọ́bá ah, kọ̀ ẹ́ ní nàìjíríà tọ́bá lé níbi kan ibi kan là ń kọrí sí tọ́bá kọ̀ ẹ́ ní nàìjíríà wà kúkú dúró sí London mo mọ gbogbo gbà yẹn mo witness ẹ so for me to be going through it again is traumatizing for me but macalist orúkọ yẹn jáde fún yín ẹ̀yin tẹ́ ní ìmọ̀ ìjọba wa pé àwọn tó ní ìmọ̀ wa kó jẹ́ ká jókòó ká reason together so that tán bá ń lọ síbi tí mo sọ ìyá lè pè wọ́n padà pé ẹ má fi wá negotiate ẹ má yẹ ká struggle yìí ká struggle yìí dé gbogbo ibi tá a dé yìí kí wá dá wa padà so ẹsẹ̀ àárọ̀ just because you would do anything for 2023 just because you would do anything tẹ bá ní láti dọ̀bálẹ̀ fún ẹ̀ẹ́dọ̀ lẹ́yìn tẹ́ ti pa gbogbo ọmọ tán tẹ́ ti pa gbogbo ìyá tán tẹ́ ti pa gbogbo obìnrin tán thank you Eniola Ibikunle thank you i'm sorry i'm sorry We plan láti sunkún but mo ń rí torí pé ẹ wò ó nígbà tí mo wo fídíò yẹn lọ mo wá so proud of Chief Dele Momodu mo wá bó ṣe articulate ẹ mi rò pé mi gan lè articulate gbogbo analogy tó ń lò gbogbo bó ṣe ṣe ó ó mo wà so proud bọ́ ibi tẹ́rù ti bà mí pé yé ọ̀rọ̀ tí mo sọ ọlọ́run bàbá jẹ́ kó ṣe mo yìí sọ fún mandy lálẹ́ àná pé ọlọ́run yẹ kó yẹ pé a máa padà rí ọmọ padà gbọ́ síjọba lẹ́nu àbọ̀ máa padà because ọwọ́ a lot of them náà wà tied kò ń ṣẹ̀bi wọn wọ́n fẹ́ràn yorùbá ọmọ yorùbá ni wọ́n wọ́n ò ní fẹ́ kó pa wá mọ́lé tán But conflict of interest One, ń bẹ a lot of them. Àfàwọn tó jẹ́ businessmen be journalists, be children, Chidele Momodu see. You know, I àfàwọn here. But àwọn tó ṣì ń serve tó ṣì ń sit Don't tó wà ní ìjọba tó ń bàjọba rìn tó ń ṣe gbogbo ẹ̀ ọmọ kí lẹ rò pé ó máa padà ṣẹlẹ̀ ẹ wo list yẹn o olúgbọ́n ọ̀fìgbọ́n ọba ni wọ́n yes wọ́n lè dúró fún wa lóòótọ́ excuse me Tóyìn Saraki, ìyàwó Saraki. Saraki, sì ní political ambition náà ẹjọ ṣó máa tàpá síjọba tán pátápátá Ṣẹ́gun Awólọ́wọ̀ lóyún hmm, òkú pẹ ẹ má jẹ́ kí n sọ anything mo fẹ́ kẹ́ digest ẹ fúnra yín for if you are just joining us, we're talking about the committee that's been put together by new Ofife, which is a laudable, which is a very good, commendable thing to do. I'm just saying, I'm only just begging them. make up put personal ambition to one segbe for the for humanity. Kọjọ, kó gbé personal ambition one, come má put it before Yoruba nation. Self-determination is our right so àlùlù ogun o ṣe àwọn pé mi ò dá sí rí ṣẹ̀ṣẹ̀ dá sí èdè ló pé three weeks tí mo dá sí èdè ló pé three weeks self-determination is our right it's not a crime láti sọ pé mi ò ṣe mọ́ kò làjà lọ tọkọ mi bá nà mí lé lójoojúmọ́ tó ń gbá ojú mi tó yọ̀bẹ sí mi máa lọ máa lùlù ogún pàápàá kí n tó lọ máa ké gbàjarè máa para àdúgbò tọkọ bá yọ ọ̀bẹ tí ò tẹ̀ tí ìgún mi tó yọ ọ̀bẹ lásán máa ké gbàjarè ká má wá tí sọ pé kọkọ yẹn mú ọ̀bẹ yẹn kó du ọmọ lójú mi kẹwàá sọ pé kí n dáríjì káwa máa kárí fámìlì yẹn lọ tí bá ń wo yàrá lójoojúmọ́ èmi gan á di èṣù kalẹ̀ ni tí bá rí àjẹ́ màá gbà á nítorí ọkọ yẹn pé ah kí ló dé lójú mi ló ṣe pa ọmọ kò pọ́síbù kí n sì fẹ́ kọ́ntínú pẹ̀lú ọkọ yẹn tí mo mọ̀ pé interest mi àtàwọn ọmọ mi ò sí ní heart ẹ̀ bọ́rọ̀ nàìjíríà àti yorùbá nation ṣe rí sí nìyẹn ẹwọ ẹni tó dìde pé òun fẹ́ jà ẹ má yẹ kí n digress let me go back to read the list olúgbọ́n òfìgbọ́n ọba olúṣọlá àlàó kábíyèsí sẹ́nẹ̀tọ̀ bíọ́dún olújìmí tóyìn sàràkí ṣẹ́gun awólọ́wọ̀ dóyin òkúpẹ̀ ọ̀túnba gbẹ̀ngà daniel muiwa igi general olú òkúnọ̀wọ̀ dig taiwo lakano ṣọlá ẹbíṣẹ́ni jimmy agbaji ṣọlá lawal débọ́lá olúwàgbàyí dúpẹ́ adélájà délé mọ̀mọ́dù. Senator Tolu Odebiyi, Dr. Segun Mimiko, Dr. Seun Obasanjo, Makin Soyinka, Dele Adesina, Sam, AIG Tunji Alapini, retired, retired AIG Tunji Alapini, Ruben Abati, Eniola Belu, Bimbo Ashiru, Senator Tokunbo Ogunbanjo, Dapò Adelegan. Professor Akin Ọ̀ṣuntókun. list nìyẹn the only thing ni pé mi ìfẹ́ kó jẹ́ Buhari ló bẹ̀yìn lọ́wọ́ we. láti lọ láti lọ mú wa wálẹ̀ a nídìí yín because ẹ̀yin àgbà ẹ̀yin ni, ẹ̀yin ni ọmọ Yorùbá gbogbo lísì tí kábíyèsí mú kalẹ̀ yẹn àwọn ọmọ Yorùbá gidi tó ṣe é mú yangàn ni o ṣùgbọ́n àyà mi já mo kàn fẹ́ àwọn tó lè ṣe náà ni o capable people on a good day tàbá ní good government ṣùgbọ́n ẹjọ́ ẹjọ́ mo fi alálẹ̀ yorùbá bẹ́ẹ̀ yìí ẹ má fi wá negotiate o ẹ ro orí ó ní orí yẹyẹ ní mògùn táìṣẹ ló pọ̀ ẹ wo àwọn ọmọ ọlọ́mọ ẹ wo àwọn ọmọ ẹ wo àwọn ọmọ tó pa ẹ wo àwọn obìnrin tó rèé tó dẹ̀ tún pa wọ́n ẹ wà wọ́n tọ́ lọ pa torí pé wọ́n ń ṣe. torí pé wọ́n dáko ẹ má plan fún wa o ẹ má ti build ẹ tó bẹ̀rẹ̀ journey yẹn ẹ má build strategy kalẹ̀ o ìpè àyànjú ọ̀rọ̀ Sunday kára wọn lè wálẹ̀ torí ẹ mọ̀ pé ẹ̀jẹ̀ wa ti ń boil ara ń ta mí ara ń ká mi mi ò lè sùn bí mi ò ṣe lè sùn mo mọ a lot of people tí ò lè sùn tá a kì í jọ lè sùn mo pe orí ọbí títí láàárọ̀ yìí ó ń sùn because ọmọlọ́mọ á sọ̀rọ̀ dilẹ̀ mọ́ ni so bí èèyàn kan ṣe jí mi tí mo wo fóònù mi tí mo kú o àwọn nǹkan yẹn mo ní ha. Ah, mo bá pè pé mo fẹ́ go live kí n tó kí n deliberate pẹ̀lú ẹ̀ náà torí mo sọ pé òun òun gbà tó rí kíní ó ní títí mo sọ fún lánàá mo ní èè ọlọ́run jọ àwọn pípù yìí àwọn kan wà láàrin wọn mo ní àwọn honourable people wà láàrin wọn àwọn tí mo mọ̀ personally wà láàrin wọn if àwọn tí mo mọ̀ personally mo believe pé àwọn kan nínú wọn conflict of interest wà bẹ́ẹ̀ mo ti rí conflict ẹ wo list yẹn mo ti rí àwọn tó yẹ pé ọmọ ìjọba ni wọn kò wrong téèyàn bá jẹ́ ọmọ ìjọba o kò wrong téèyàn bá wà lókè o kò mí pé gbogbo àwọn tó wà ń jọba lèèyàn burúkú o páńpẹ́ wà lọ́wọ́ wọn wọ́n ti so ẹsẹ̀ wọn so tán bá ti so ọwọ́ wọn tán so ẹsẹ̀ wọn yẹn ṣé wọ́n lè jà fún wa mi ò mọ̀ ṣé wọ́n lè dúró fún wa mi ò mọ̀ mi ò mọ̀ but mo kàn fẹ́ kẹ́yìn ọmọ Yorùbá kẹ́ wo líìsì yẹn dáadáa kẹ́ bá wa bẹ̀ wọ́n kábíyèsí ọ̀ọ́ni àwúwo bí àtẹ̀lẹ̀kẹ̀ ọ̀ọ́ni rìṣà mo bẹ̀ yín mo bẹ̀ yín o ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kó fi wá sóko ẹrú àìlópin ẹ má jẹ́ kó gbọ́wọ́ yín ọgbà ọwọ́ yín kó fi negotiate pẹ̀lú wa ẹ má jẹ́ kán lò yìí o ọ̀ ni mo bẹ̀ yìí ni mi ò sọ pé wọ́n fẹ́ lò yìí o mo kàn ń bẹ̀bẹ̀ nígbà téèyàn ń sọ àsọtẹ́lẹ̀ pé kó má jẹ́ yìí lẹ máa wá padà wá sọ fún wa pé ẹ jẹ́ ká dáríjì wọ́n ẹ jẹ́ ká máa carry on ah ó máa dùn mí ó máa dùn mí torí mo mọ̀ pé àlágbára mo dẹ̀ mọ̀ pé àlẹ́rì kankan àfọlọ́hùn ṣùgbọ́n ọlẹ́ tó bá lọ́lọ́ gbogbo ló ní ẹjọ́ ẹjọ́ Ọ̀ní I respect you so much and I know that you are a very intelligent Yoruba man a Yoruba king honourable as well you are doing your best nǹkan tó yẹ kó bá ṣe lè ṣe kọ́ tó yẹ kọ́ bá ṣe ni mi kò fẹ́ kọ́mọ dẹ̀gbẹ́ ẹgbẹ́ òṣèlé ọmọ tó tó ṣogbé òwe ẹ jọ ẹ má ṣe ká ẹ má tà wá fún ọ̀rà ẹ jọ ẹ jọ ẹ jọ ẹ jọ no matter what you do ẹ negotiate kí a má kàn jẹ wá mọ́ kó fi àwọn nǹkan oko wa sílẹ̀ kó fi àwọn obìnrin wa sílẹ̀. Si kọ́ kúrò lórí oko àwọn bàbá àti àwọn màmá wa kọ́ jẹ́ kí south safe wà irú negotiation ti kẹ́ negotiate ẹ má padà wá sẹ́ pé ẹ má béèrè yorùbá nation ẹ jẹ́ kí twenty twenty three kọjá èmi ò á dùn mí á dùn mí gan ẹ̀yin èèyàn mi ọ̀rọ̀ mi ò jù báyẹn lọ ẹ jọ̀ọ́ ẹ bá wa bẹ gbogbo wọn ẹni tẹ bá mọ̀ personally nínú list yìí nínú committee tí Ọọ̀ni gbé kalẹ̀ yìí nínú committee tí Ọọ̀ni gbé kalẹ̀ yìí ẹni tẹ bá mọ̀ personally nínú àwọn tí mo mọ̀ personally mo máa pè wọ́n mo dẹ̀ ti pe gbogbo àwọn tí mo mọ̀ tó mọ̀ wọ́n wípé ẹ bá wa sọ fún wọn pé kán gbà wá lẹ̀ ní oko ẹrú ni o kọ́ má tún tà wá sóko ẹrú kọ́ jọ o kọ́ má jẹ́ kí personal interest kó borí collective interest of the Yoruba people ẹ bá mi share ẹ bá mi send ẹ sí wọn ẹ̀bẹ̀ ni mò ń bẹ̀ o mi ò yájú arọ́bàfin lọ́ba ń pa mo mọ̀ pé nǹkan dáadáa lè ń ṣe ṣùgbọ́n ẹjọ́ ẹ má jẹ́ kó lọ dìbì don't don't sell us out Emma, má kó wa jọ láti wá fi wá negotiate for a bigger thing mo ń bẹ̀bẹ̀ ni ikọ́ tí mo feel i'm expressing mo kàn feel kò yẹ kí n document ẹ̀ kí n fi síbí báyìí kí gbogbo ayé ní rẹ́kọ̀dì kó má lọ díjọ́ kan lóòótọ́ kíkọ̀ lọ jí kíkọ̀ kàn pépà wípé àwọn yorùbá leaders tí ó jẹ́ committee yẹn wípé wọ́n fẹ́ bá wa sọ̀rọ̀ kó wá jẹ́ nǹkan tẹ́ fẹ́ bá wa sọ ni pé ẹ má lọ. I feel cheated even the more. I feel betrayed by my own brothers and sisters. I feel sold out. Ẹ wò wá, àjòlá wa, orí agbé wa délé. Ṣé lè dùn àwàlájò ni? Gbogbo agbára ta ní a fi ń tọ́jú lé àtijọ́ tí mo ti dé lóyìnbó thirty years mi ò fi lélẹ̀ rí mo tọ́jú lé gbogbo wa ta dẹ̀ wá bí ìdajì iṣẹ́ tá à ń ṣe àwọn èèyàn wa ló lọ sí ẹjọ́ ẹ bá wa tún lè ṣe ẹ má yẹ ká gbé ṣáájú ẹ má tà wá igi another four years eight years twenty years ìkókíkọ tẹ bá ṣe ń sìn àti kábíyèsí àti gbogbo ẹ tó wà ní kọmítì ó máa wọnú ìwé ìtàn history máa wà written ẹjọ ẹ ṣàánú wa kọmítì tẹ gbé kalẹ̀ tẹ ní kọ́kọ́kọ́ lọ investigate kan tó ṣẹlẹ̀ lé Sunday e, Igboho mo appreciate it mo appreciate pé ẹ dìde fún ọlọ́run á dìde fún ìrànlọ́wọ́ ẹ̀yìn náà ọlọ́run á dìde tẹ bá pé ọkọ méje ló máa da yín lóhùn I am not I am not here to attack or insult you I am just here to beg you and put this on record pé ẹ má padà wá bá wa ẹ má jẹ́ kó jẹ́ pé strategy lélẹ́yìn already ẹ má jẹ́ kó jẹ́ strategy lẹ gbé kalẹ̀ yìí o ó jẹ́ pé ẹ kọ́kọ́ lọ bá wọn tó bá wá yá ẹ kọ́kọ́ fight fún wọn tó bá wá yá kẹ́ wá pè wọ́n sí round table pé ok Sunday máa lọ ṣùgbọ́n gbẹ́ni dákẹ́ má fight má agitate wọn fún Yorùbá nation tó bá ti agitate wọn ò ní ní wàhálà tó bá ti wá dákẹ́ of course mission accomplished kẹ wá ṣẹ̀ṣẹ̀ wá kọjú sáwọn tó kù pé ó yá ẹ jẹ́ ká sit round table kí lẹ fẹ́ ah ẹni tó bá ṣe alálẹ̀ àbí o ẹni tó bá dayọ̀ ilẹ̀ máa ah, ó máa bálẹ̀ lọ ni o ẹni tó bá ẹni tó bá tún wa tà sóko ẹrú ah ilẹ̀ ilẹ̀ ilẹ̀ á bí o ilẹ̀ á bí ọlọ́run gan á bí ọlọ́run á bí ara á ní ẹnìkọ̀ọ̀kan má tún wà tàṣokò ẹrú ẹ ṣe gan ọ̀rọ̀ mi ò jù báyìí lọ God bless you all please share let it be on record pé aláìdí a strategy to possible kò ṣẹlẹ̀ o but assumption ni o assumption ni o mo totally wrong i will be happy to be completely wrong i will be glad to be proven wrong I'll be if i'm a butter máa dọ̀bálẹ̀ máa apologize because mo mọ̀ pé oore ni kábíyèsí try láti ṣe o mi ò kàn fẹ́ kóre yẹn lọ dìbì then gbogbo àwọn tó fi síbẹ̀ náà mi ò kàn fẹ́ kí oore lọ di bi because lóòótọ́ yorùbá nìyẹn ẹ̀dẹ̀ nífẹ̀ẹ́ kọ́ pa yorùbá mo mọ̀ yẹn gbogbo ẹ̀yin tó fi síbẹ̀ yorùbá nìyẹn ẹ̀dẹ̀ nífẹ̀ẹ́ kọ́ pa wá ó dá mi lójú ó yé mi pa ṣùgbọ́n ọba rán ní iṣẹ́ odò ọba kú iṣẹ́ ọba ò ṣe má jẹ odò ọba ò ṣe kó sí what will you do listen to your conscience listen to your conscience. àgbè gbogbo wa kò ní thank you very much god bless you.